kò sẹ́ni tó kórìíra Tinubu òun ni kò yẹra ẹ̀ wò ọ̀rọ̀ tó kún ẹnu àwọn tí wọ́n tẹ̀lé aṣíwájú Bọ́lá Tinubu ni pé Yorùbá kò fẹ́ràn ọkùnrin jàgàbá yìí bí wọ́n bá máa wí Yorùbá lọ́ta Yorùbá Yorùbá kò fẹ́ kí Tinubu di ààrẹ bẹ́ẹ̀ ọmọ ẹni kò lè ṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì àti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn yìí kò bi ara wọn léèrè pé ṣé Tinubu fúnra ẹ̀ fẹ́ràn Yorùbá ṣá tàbí káwa náà béèrè pé ṣé Tinubu ka ẹ̀yà Yorùbá sí kinní kan ṣá ṣé ẹ̀mí àwọn ọmọ Yorùbá jẹ́ nǹkan kan lójú òun náà bì kì í ṣe òní kì í ṣe àná tó jẹ́ tí nǹkan burúkú bá ti ṣẹlẹ̀ sí Yorùbá ọkùnrin yìí yóò yí ojú rẹ̀ sẹ́gbẹ́ kan ni yóò ṣe bí ẹni pé òun kò mọ̀ tàbí pé òun kò gbọ́ pé kinní kan ṣẹlẹ̀ sí Yorùbá yóò sì máa bá tirẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ ilẹ̀ haúsá ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ Erélẹ̀lẹ̀ ni yóò sá lọ síbẹ̀ tí yóò fún wọn lówó tí yóò lọ bá àwọn gómìnà ibẹ̀ lálejò tí yóò ní òun á bá wọn kẹ́dùn ni ara òun bù máa ṣọ. ó ṣojú mi kòró ti dúró títí láti ọjọ́ tí wàhálà àwọn ajínigbé tún ti bẹ̀rẹ̀ padà nílẹ̀ Yorùbá pàápàá láti ọjọ́ tí ọ̀rọ̀ àwọn ajínigbé lọ́nà Ìbàdàn sí Èkó ti ṣẹlẹ̀ gbogbo ìlú pátá ló ń pariwo ọ̀rọ̀ náà sì jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn fúlàní ajínigbé ti gba ọ̀nà oko wọ́n gba ọ̀nà odò lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń jí àwọn èèyàn wa gbé gbowó wọ́n sì ń pa àwọn míì tí wọn kò bá rówó san. odidi igbákejì ọ̀gá àgbà yunifásítì ìbàdàn wà nínú àwọn tí wọ́n jí gbé àti àwọn ọmọléèwé àti àwọn oníṣòwò tó ń bá kátàkárà tí wọ́n lọ ọ̀rọ̀ náà mú ìnira ìbẹ̀rù àti àìbalẹ̀ ọkàn bá gbogbo ilẹ̀ Yorùbá pátá nítorí ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn yìí lọ́nà tó ṣe pàtàkì jùlọ ní gbogbo àgbègbè náà àti ní Nàìjíríà pàápàá ọ̀rọ̀ náà sì kan gbogbo ọmọ Yorùbá pátápátá ṣùgbọ́n Tinubu pẹ̀lú àwọn tí wọ́n ń polówó rẹ̀ sínú pépà sínú rédíò àti lórí ẹ̀rọ ayélujára kò ṣe bí ẹni pé wọ́n wà nílùú kàmpéènì tó ń ṣe ló ń bá kiri òun náà sì ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń tẹ̀lé bó ṣe jẹ́ òun ni bàbá tó jẹ́ òun lọ́kàn tó jẹ́ òun ló lè ṣe ariwo aláìnílàákàyè tí wọ́n ń pa kiri nìyẹn. bí èèyàn bá múra láti ṣe olórí ìlú tàbí láti jẹ́ aṣáájú àwọn èèyàn ìdùnnú wọn ni yóò máa wá nígbàkigbà tí ohunkóhun bá sì ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan ìbànújẹ́ onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí òun láàrin wọn. bí àjálù bá bá ìlú olórí tàbí ẹni tó lákàkà láti di olórí ìlú yóò sáré sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ láti rẹ̀ wọ́n lẹ́kún tó bá sì jẹ́ èyí tó yẹ kó bá wọn pe ìjọba láti tètè wá ràn wọ́n lọ́wọ́ ni onítọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ àwọn aráàlú yóò sì rí gbogbo ohun tó ṣe èyí ní jẹ́ pé olórí tàbí aṣíwájú kan fi ìfẹ́ hàn sí àwọn èèyàn rẹ̀ ìfẹ́ tó bá sì fi hàn sáwọn èèyàn yìí làwọn náà yóò dá yóò ṣe dáadáa fún ilẹ̀ Yorùbá gbogbo ayé yóò sì rí i tó bá ṣe dáadáa fún Yorùbá òun náà yóò rí ìfẹ́ tí àwọn èèyàn yóò ní sí i bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun ni yóò béèrè lọ́wọ́ wọn ọ̀tọ̀ ni kí wọ́n ní èèyàn lawọ́ kó máa fún ẹnìkọ̀ọ̀kan tó bá dé sàkání ẹ̀ lówó kí àwọn yẹn sì torí pé ó fún wọn lówó ní kọ̀rọ̀ kí wọ́n fẹ́ torí ẹ̀ kù sí lọ́rùn kí wọ́n fẹ́ torí ẹ̀ máa parọ́ fún gbogbo ìlú pé èèyàn dáadáa ni ṣùgbọ́n ọ̀tọ̀ ni kéèyàn ṣoore tí yóò kárí gbogbo ìlú tí gbogbo ayé yóò sì rí pé ìlú ni onítọ̀hún ṣoore fún kì í ṣe àwọn tí yóò sọ di òrìṣà kúnlẹ̀ bọ nítorí pé ó kọ́lé fún wọn tàbí ra mọ́tò fún wọn. bí Tinubu ti lówó tó tó sì ní agbára òṣèlú tó tó bá náà fún wọn nípínlẹ̀ Yorùbá tí ọrọ̀ ajé wọn dára tó so gbogbo ọmọ Yorùbá papọ̀ kì í ṣe òun ni yóò ní kí wọ́n fẹ́ràn òun gbogbo ìlú ni yóò fẹ́ràn rẹ̀ nítorí ohun tó ṣe fún wọn. wọ́n dúyàn gbé lọ́nà ìbàdàn sí èkó kò sọ̀rọ̀ wọ́n pààyàn lọ́wọ́ kò wí kinní kan wọ́n kó wọn lẹ́rú lókè ògùn ó ṣe bí ẹni pé òun kò gbọ́ àwọn òpònú kan sì jókòó síbì kan wọ́n ní yorùbá kò fẹ́ràn rẹ̀ ṣé òun náà fẹ́ràn yorùbá ni bí a bá sì wí wọn yóò ní ó fi ń ta àwọn haúsá jẹ ni tó bá wọlé ó mọ tó lè ṣe fún yorùbá irú ìrònú òdìwọ nìyẹn ṣebí bí wọ́n ti wí lásìkò Ọbásanjọ́ ní 1999 rèé tí wọ́n ló ń ta àwọn Haúsá Fúlàní ni tó bá dépò á ṣe Yorùbá lóore títí ọdún mẹ́jọ Ọbásanjọ́ oore wo wọ́n ní Yorùbá lè tọ́ka sí pé Ọbásanjọ́ ṣe àwọn ṣebí kàkà bẹ́ẹ̀ ó sọ ara rẹ̀ di bàbá Nàìjíríà èyí tó sì ṣe láti túbọ̀ fa Yorùbá sẹ́yìn ni ẹni ẹ̀láwà títí dòní ta ló wá sọ pé ti Tinubu kò ní burú jù bẹ́ẹ̀ lọ ẹni tí kò bá lè gbèjà àwọn èèyàn ẹ̀ ní gbangba tí kò lè ràn wọ́n lọ́wọ́ nígbà ìṣòro ìyẹn kò fẹ́ràn àwọn ẹ̀yà rẹ̀ ni kì í ṣe Yorùbá ni kò fẹ́ràn Tinubu o ẹ̀yin alátẹnujẹ ọmọ ti fún lọ́ràn Tóyínká ni kẹ́ ẹ sọ fún kóun náà yẹra ẹ̀ wò bí aṣáájú kan bá fẹ́ràn Yorùbá Yorùbá yóò fẹ́ràn onítọ̀hún dandan ni.